akí ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ sípele láwùjọ wa ní ọjọ́ tòní pẹ̀lú adéyẹmí ọ̀làbọ̀déyẹmí dynamic mr speaker nípele láwùjọ wa àwọn nǹkan tá a máa ń ṣe ti mọ̀ tẹ́lẹ̀ lánàá kó tó dòní ohun tá a tún fẹ́ fi ojú sùnùkùn wò láwùjọ wa ó ní ìwòye àwọn èèyàn èrò ọkàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn èrò ọkàn àwọn ọmọ nàìjíríà àwa ọmọ yorùbá lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ti rí ọkùnrin àti obìnrin papọ̀ fún àpẹẹrẹ ọkùnrin tó ti níyàwó ńlé àti obìnrin tó ti lọ́kọ ńlé bóyá nǹkan kan ṣẹlẹ̀ tó ní í ṣe pẹ̀lú kí àwọn méjèèjì ojú ọmọ rìn kọjá yálà wọ́n jọ ń gbà lẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n jọ ń sọ̀rọ̀ àbí wọn jọ sọ̀rọ̀ ìwòye ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wípé bọ́ bá ti lè rí ọkùnrin àti obìnrin tó ń rìn báyìí wọ́n ti ń fẹ́ra wọn nù. No wọ́n ti ń ní nǹkan papọ̀ nu bẹ́ẹ̀ sì rẹ ẹlòmíì kọ́mọ̀ tiẹ̀ tí ì rí obìnrin míì láyè tí ọkùnrin tó gbé máa ń gbéyàwó rẹ̀ sí wàhálà ó ti ṣẹlẹ̀ èrò ọkàn púpọ̀ nú àwọn èèyàn tí wọ́n ti lè réyàn tó jókòó síwájú ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́ ni tí ń wọ ọkọ̀ wọ́n gbàgbọ́ wípé wọ́n fẹ́ra wọn ni tó bá jóbìnrin ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé ẹ àwọn tó ń wa ọkọ̀ àwọn tó ń lo ọkọ̀ lójú pópó bẹ́ẹ̀ lómi ìbá ń kọjá ó lè rí aládùúgbò ó lè rí ará ìjọ ọlọ́run yálà chọ́ọ̀chì àbára mọ́ṣáláṣí wọn ó lè rí ọmọ ìyàwó ọ̀rẹ́ rẹ̀ ó lè rí èèyàn kan tó ṣàjẹ́ bíi mọ̀lẹ́bí nǹkan kan tó jóbìnrin ṣé yóò wá sọ pé kó jókòó sí owner side lẹ́yìn ni àbíbò bírú ẹni bẹ́ẹ̀ bá wá jókòó sí ààyè madam níwájú báwọn èèyàn bá rí ah, ara lè rẹ orí orí orí àkà ọ̀kan náà àwọn alẹ́ rẹ náà ọlọ́run mọ̀bí tó tún lọ báwọn bóyá hòtẹ́ẹ̀lì náà tún lọ bá wọn tún fẹ́ lọ mú nǹkan lẹ̀ lọ́tẹ́ẹ̀lì ha ìwòye ọ̀pọ̀lọpọ̀ nú àwa èèyàn nu ẹni pé mo kó wa papọ̀ àwa èèyàn ìwòye ọ̀pọ̀lọpọ̀ nu bí a bá ti rí ọkùnrin àti obìnrin ohun tí ọkọ̀ wá sí ọkàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wípé wọ́n ń fẹ́ra ọ̀pọ̀lọpọ̀ náà ló tún wá ń sọ wípé ọ̀rẹ́ kí ni ajá ń bẹ́kùn ṣe kí ló yẹ kó fọ ọkùnrin àti obìnrin kán máa rìn papọ̀ láì ṣe pé tọkọ-tìyàwó ni wọ́n láì ṣe pé wọ́n jẹ́ àfẹ́sọ́nà ara wọn pé kí ló yẹ kó máa bá wọléwọ̀de wá ìwòye àwọn kan náà nù bẹ́ẹ̀ làwọn èèyàn kan náà tún wá ń sọ wípé bá a bá ní ká fojú sùnùkùn wò iṣẹ́ tí kálukú ń ṣe yàtọ̀ ọ̀nà tí kálukú yà sí yàtọ̀ òwò tí kálukú ń ṣe yàtọ̀ àwọn iṣẹ́ kan wà fún àpẹẹrẹ iṣẹ́ amúlùdùn ẹni tó jẹ́ olórin ẹni tó jẹ́ òṣèré orí ìtàgé ẹni tó jẹ́ adẹ́rìn pòṣónú ẹni tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àti àwọn amúlùdùn míì lápapọ̀ bírú wọn bá ń kọjá nígboro tí ìbá ṣe pé ìyàwó tó mọrú iṣẹ́ tí wọ́n ń ṣe tó dẹ̀ mọrú ọkọ tó ń fẹ́ tàbí tó mọrú ìyàwó tó ń ní fún àpẹẹrẹ bíràwọ̀ bóyá òun kọrin ni àbí òṣèré orí ìtàgé bó bá ń lọ bóyá ó dáwùjọ kan ẹni tí ọmọ rí tí ò tí ì fojú ara rẹ̀ gan nírí tó jóbìnrin ó lè mọ̀ bọ̀ látàrí àwọn èèyàn kídà kídà kídà ó kó dẹ̀ di mọ́ gbàgì tó mọ̀ fẹ́nu kò ń bí ìyàwó ọba mọrú iṣẹ́ tí ọkọ rẹ̀ ń ṣe bí ọba mọrú ọ̀nà tí ọkọ rẹ̀ yà sí tí ò dẹ̀ mọrú èèyàn tí ọkọ rẹ̀ ń jẹ́ yóò mọ rò pé ah kí ló ṣẹlẹ̀ náà kí báyìí wúmà yìí kí ló ṣẹlẹ̀ no no no why why can you just come out like that and start romance. Ah. tí ò bá mọ irú iṣẹ́ tí baálé rẹ̀ ń ṣe bẹ́ẹ̀ náà nìyàwó ìyàwó tó jẹ́ olórin yẹ́lẹ̀ olórin gospel olórin fuji olórin tùǹgbọ́ olórin highlife olórin oríṣiríṣi orin tí mo bá lọ́ ń gbòòrò bí kan náà àwọn tó jẹ́ olólùfẹ́ rẹ̀ tó ń gbádùn orin tó ń kọ wọ́n pa ó oh, hey we like you we love your music ní kankan tó ń dì mọ́ ìyàwó oníyàwó bẹ́ẹ̀ sì rèé irú èèyàn tó jẹ́ olókìkí bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ṣọ́ wà wò nígboro ó gbọ́dọ̀ ṣọ́ ìṣesí ó gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ tí ó sọ àti nǹkan tí ó ṣe bó bá lọ fi gbóná gbóná sọ̀rọ̀ ó lè fi èrò ọkàn táwọn eléèbó pè ní impression tó bad sílẹ̀ sí ọpọlọ ẹni tó wu ìwà náà sí títí ayé tó bá dọjọ́ iwájú bá dé ọjọ́ mi tẹ́lẹ̀ mi bá ti ẹ̀fẹ́ lọ bá ya fọ́tò pé ẹ fẹ́ fẹ́ lọ bá wú máa ya no, no, no, no, no, no, no. mímí ọlọ́tì mi òun náà ó ti máa ń gbéraga jù ó lè believe the other time tí mo fẹ́ bá ya fọ́tò tí mo ti ẹ̀ lọ́wọ́ gẹ̀ pé mo máa ń like àwọn eré ẹ̀ tí mo máa ń like àwọn fíìmù ẹ̀ mo máa ń like àwọn orin tó máa ń kọ ó sún ọ̀bùnmi náà ó rí nìkú mi náà náà ìgbéraga ẹ̀ ti pọ̀ jù <laughs> irúṣẹ́ tí kálukú ń ṣe ara ìkan táwọn kan ń tọ́ka sínú wípé kí ló dé tó fi jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn kì í ru àwọn nǹkan wọ̀nyí ká tó máa lérò wípé bí ọkùnrin àti obìnrin bá ti lè rìn bí ọkùnrin àti obìnrin bá ti wà ní ọkọ̀ wọn ń fẹ́ra wọn nù àgàgà tó bá tó wà lọ́jọ́wọ́ ìrọ̀lẹ́ ọ̀wọ́ alẹ́ <laughs> ó ti wá tó àwọn iṣẹ́ kan bí iṣẹ́ pító ẹ̀wọ̀n <laughs> àwọn pàìjọ kan wà kò tiẹ̀ síbẹ̀ ṣe lè dá wọn dúró wọn ní gbẹ̀yìn o wọn ní gbẹ̀yìn kì í sì ṣe ìkà àmọ́ nítorí ìwòye àwọn èèyàn nítorí ìṣọwọ́ronú ọ̀pọ̀lọpọ̀ èèyàn wípé ah tọ́ba ti lè rí ọkùnrin tọ́ba ti lè rí èèyàn pẹ̀lú ọkùnrin báyìí tó jóbìnrin wọ́n ń fẹ́ra wọn nu ah, tó tún wà lọ jẹ́ pàìtọ́ ah, rárá nínú ah, ọ̀pọ̀lọpọ̀ pàìtọ́ wọn ìfẹ́ gbé obìnrin síwájú ọkọ̀ kì í sì ṣe èbè wọn kì í ṣẹ̀bi wọn nǹkan tó fà á ara ìdí táwọn èèyàn ń tọ́ka sí nìyẹn ìbéèrè tá a wá ń bira wa lórí ètò lónìí ni wípé kí ló dé tó jẹ́ pé èrò ọkàn ìhà tí ọ̀pọ̀lọpọ̀ máa ń kọ tó bá ti lè rí obìnrin àtọkùnrin papọ̀ pàápàá jùlọ tí obìnrin jókòó sẹ́gbẹ́ ọkùnrin wájú ọkọ̀ lẹ́ni tí kìí ṣe ìyàwó rẹ̀ wọ́n ti gbàgbọ́ wípé ọkùnrin náà ń fẹ́ obìnrin ọ̀hún ni wọ́n jọ ń fẹ́ra wọn ni wọ́n jọ ní nǹkan papọ̀ ni àgàgà tó bá tó wá lọ́jọ́ kòrin àtobìnrin tó ń rìn lọ́hùn gbòòrò bí àwọn jọ ń sọ̀rọ̀ bọ́ ṣe ń lọ wọ́n ń tàkùrọ̀sọ lọ́wọ́ ìrọ̀lẹ́ àbọ̀wọ́ alẹ́ nǹkan tí púpọ̀ nú àwọn èèyàn máa ń sọ tàbí rò ní wípé wọ́n ń fẹ́ra wọn. ó dá ìbéèrè tá a wá ń bira wa ni pé kí ló dé táwọn èèyàn fi máa ń nírúfẹ́ ìrònú yìí kí ló fà á ìbéèrè míì ṣó ṣeé ṣe kí ọkùnrin ó máa dá tiẹ̀ ṣe láì ní nǹkan ṣe pẹ̀lú obìnrin ìyẹn ìyá kejì tí kì í ṣe ìyàwó rẹ̀ tàbí àfẹ́sọ́nà rẹ̀ ṣé ó ṣeé ṣe. ìbéèrè tó kẹ́yìn báwo la ṣe lè yí ìṣọwọ́ ronú wa ìṣọwọ́ wùwà wa pápá jùlọ ní áfíríkà padà lórí ọ̀rọ̀ yìí pé kó lè yí àwọn èèyàn kó lè mọ̀ wípé kì í ṣe gbogbo ọkùnrin àti obìnrin tó bá ti ń wà papọ̀ tó ń sọ̀rọ̀ papọ̀ tó ń rìn papọ̀ tó jọ ń gbéra wọn nú ọkọ̀ ni wọ́n ní nǹkan burúkú báwo la ṣe lè rí yí ìwòye wa padà ọ̀pọ̀lọpọ̀ torí eléyìí ó ti pàdánù iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti pàdánù contract oríṣiríṣi torí pé kí ni ìyàwó tó fẹ́ sílé kò mọrú ọkọ tó ń ní kò dẹ̀ ní ìfọkàntánú rẹ̀ ló fi lọ fi ìgbónágbóra sọ̀rọ̀ ìgbónágbóoru ìwàǹwara sọ̀rọ̀ sí ẹni tí ọlọ́run fẹ́ lò láti fi ṣe olùrànlọ́wọ́ ọkọ rẹ̀ ẹni tó fẹ́ gbé multimillion naira project multimillion naira contract fún ọkọ wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n jọ pàdé ní òde wọ́n sì jọ sọ̀rọ̀ dénú ọkọ̀ wọ́n ní kọjọ́ máa sọ̀rọ̀ wájú ọkọ̀ ká tó ṣẹ́jú pẹ́ àwọn bíi bọ́dí cnn àdúgbò bbc àdúgbò wọ́n ti pé ah mọ̀dá ẹ̀wẹ̀wẹ̀ mo ti rọpò yín ẹ má sọ pé mi ló sọ fún yín o bí mo ṣe máa ń sọ bẹ́ẹ̀ tó dúró ẹ bá tún sọ báyẹn sọ pé olúwa rẹ̀ sì fẹ́ máa ṣe gbẹ̀bọ̀n o ẹlẹ́dàá yín rí mi torí mo nífẹ̀ẹ́ yín ló jẹ́ mọ́ pè yín o wọ́n pè é wọ́n pe màdàmú náà òun náà débẹ̀ kò tiẹ̀ bínú kò dúró sọ̀rọ̀ gbúgbúgbúgbúgbú ẹ̀ kàdá jáde jáde nínú ọkọ̀ jáde nínú mọ́tò jáde nínú mọ́tò ọkọ̀ mi ẹ̀ lókè nìkan bá ṣe máa ń ṣe nìyẹn wọ́n ti sọ fún wa tẹ́lẹ̀ wípé ilé mi fẹ́ fẹ́ mi ilé onílé fẹ́ máa dàrú ẹ̀ lónílé tèmi dàrú ẹ̀ lọ́kọ̀ mi gbà jáde gbọ́kọ́gbọ́kọ́ <laughs> ó lè fẹ́ panilẹ́rìn o ọ̀pọ̀lọpọ̀ ti torí eléyìí lé olóore jìnnà sí ọkọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ títorí eléyìí lé aláàánú jìnnà síyàwó rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ títorí eléyìí lé àwọn èèyàn tó lè fa àwọn gùnkè sẹ́yìn ẹ mọ̀ ṣì mí gbọ́ o àwọn kan míì náà wà tó jẹ́ pé ètekéte ń bẹnu wọn o àwọn èèyàn míì náà wà tó jẹ́ pé èròkèrò ń bẹnu wọn o bẹ́ẹ̀ sì rèé kálukú ló mọ ọkàn rẹ̀ àwọn tẹ̀síwájú nígbà míì nípele ààbọ̀ lónìí ẹ ṣeun ṣeun bá wa wò lórí olive tv ẹ ṣeun tẹ́ ẹ bá wa ṣí ẹ lógúnlógún tẹ́ bá wa ṣí ẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n títí di ìgbà míì tá a mọ̀ wura wa láwò gbádùn àwòkẹ́kọ̀ọ́ àwòbẹ́yìnkẹ́ lórí facebook ẹ mọ láìkí péjì wa olive tv ẹ ṣí ẹ péjì yẹn olive tv orí youtube báyìí báyìí báyìí báyìí báyìí ṣe ń bá wa wẹ̀ bá a mọ̀ ṣí ẹ ẹ mọ̀ ṣí ẹ lẹ́yìn kìyẹn káwọn èèyàn lè mọ̀ wò ó ká mọ̀ fọ́n sí gbòòrò ayé ká lè mọ̀ pé bẹ́bẹ́ tó kúrò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwa ń dá ní apá bíi adéyẹmí ọlábọ̀déyẹmí dynamic mr speaker lèmi jẹ tí mo kí wa pé kámú olówó lọ́rẹ̀ẹ́ ní ìlú ọrẹ kó pé kó tani lọ́rẹ̀ o ọwọ́ ẹni ni kì í tani jẹ ó dàbọ̀.